sọ pé ó kù. ọ̀nà tọ́lọ́run gbà láti ṣe iṣẹ́ rẹ̀ kò sẹ́ni tó mọ ọ̀nà tó lúwa gbé gbà ó ṣe rẹpẹtẹ nínú ayé wa ó ṣe rẹpẹtẹ nínú iṣẹ́ wa ènìyàn ló sọ pọ́sán ọlọ́run ọba ló kù ènìyàn ló sọ pópin ọlọ́run ọba ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bàbá o ọmọ bẹ́ẹ̀ ṣe ṣe níbi ni ẹ máa ṣe lọ ìgbìmọ̀ rẹ̀ má padà. ọpẹ́ ló jẹ́ sí ọkùnrin ní gbogbo wọn náà. ọpẹ́ ló bàjẹ́ wá jẹ́ sí fún mi. ìdúpẹ́ ta fún wa. ọpẹ́ ló jẹ́ sí ọmọdúpẹ́. bàbá. ọpẹ́ ló bàjẹ́ wá jẹ́ sí fún mi. Ìbàdàn kí ni sóò Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèní. abalajọ onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa. bẹ́ẹ̀ wá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ tún lè máa darapọ̀ pẹ̀lú wa lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ facebook live fresh fm ìbàdàn. ohun tó dára ni láti máa yin olúwa. ohun tó dára ni láti máa yin orúkọ rẹ̀ ṣé ẹ̀yin ṣáà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé ń fi ìmoore ọlọ́run hàn látìgbàdégbà. wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣé Oyèwùsì wà nínú ilé. àwọn ìrìn àjò tá a fẹ́ rìn pọ̀ lẹ́nu. gẹ́gẹ́ bí mo ti sọ wípé màá bẹ̀rẹ̀ ìtàn bàbá. Benson Idahosa lẹ́nu. ìrìn àjò kan dẹ̀ wà tá a ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn. nípa ìránṣẹ́ Ọlọ́run yẹn. tí wọ́n jẹ́ ọmọ babaláwo táwọn náà tún wá jẹ́ babaláwo. kó tó di pé wọ́n gba Kristi mo rántí ibi tá a sọ dé ṣùgbọ́n nígbà tó bá yá màá pè wọ́n wọlé. tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ni màá wá bẹ̀rẹ̀ ìtàn bàbá Benson Idahosa ìyẹn lábala ìtàn akọni bọ̀ nínú ìtàn wọn. ẹ jẹ́ kí n mú àdúrà bíi méjì bíi mẹ́ta jáde èmi màá wá gbàdúrà tí màá súre fún wa nílé kò ní jẹ́ pé asọ́ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká gbàdúrà. jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. gẹ́gẹ́ bí ìtàn ti sọ nípa bàbá Benson Idahosa ìwé mọ́ sọ wípé òkúta tá a ti ọwọ́ àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tó padà wá di pàtàkì igun lé. ìtàn sọ wípé bàbá Benson Dauza máa ń ṣàìsàn púpọ̀ ní kékeré bàbá wọn wá pàṣẹ pé kó lọ sọnù kó bàa lè kú dànù bó tilẹ̀ jẹ́ pé ìyá tó bí wọn yarí lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n nígbà tí wọ́n di oṣù méjìdínlógún eighteenth month ni ìyá wọn lọ gbé wọn sọnù pé kí wọ́n bàa lè kú àṣé kìí ṣe Dávidi nìkan làwọn òbí ẹ̀ tanù ṣùgbọ́n ìwé wòlíì àṣàyò orí ọgọ́ta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó níbi tí a ti kọ́ sílẹ̀ tí a ti kórìíra rẹ tí ẹnikẹ́ni kò kọjá nínú rẹ ó lémi ó sọ ọ́ di ògo ayérayé àti ayọ̀ ìrandéìran ọ̀pọ̀lọpọ̀ mo wá gbàdúrà fún gbogbo ẹ̀yin tí àwọn ènìyàn ti pa tì gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ti rìnrìn àjò ògo ṣùgbọ́n tá a dá yín padà gbogbo ẹ̀yin èèyàn tí wọ́n ní ire ò lè jáde nínú yín ẹ ò gbọ́n ta sọ fún Mósè ni wọ́n ní ta ló fi ẹ́ ṣe olórí àtònídàájọ́ àṣọ òní yóò padà kó wọn jáde mo wá sọ ní gbogbo ibikíbi tá a ti ń gbọ́ mi mo ní gbogbo ibi tí a ti yẹ̀yẹ́ rẹ dé bí olúwa ti ń bì àti bí ẹ̀mí ẹ̀ ti wà kí ọdún ìkó tó parí a kú oríire sí ẹ ẹ ń tún mẹ́yọ kan sí ń pa bàbá ìdáwọ́sà lára àwọn ènìyàn tó wá sáyé lára àwọn ìránṣẹ́ ọlọ́run tó wá sáyé lára àwọn ọkùnrin tọ́lọ́run dá ìdáwọ́sà máa gbádùn ọlọ́run mo wá sọ ní ìkóríta yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ní gbogbo ìrìn àjò yín láyé ẹ̀yin náà ó gbádùn àánú Ọlọ́run lórí iṣẹ́ yín ó gbádùn àánú Ọlọ́run lórí ìdáwọ́lé yín ó gbádùn àánú Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn wò pé lọ́nà wo ló fi gbádùn àánú Ọlọ́run tó bẹ́ẹ̀ yẹn ìwé mọ́ náà ń kà ìwàásù táwa náà ń gbọ́ nìtàn sọ pé bàbá Benson Dauza gbọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n gbọ́ ìwàásù yẹn wọ́n ní olùṣọ́ àgùntàn wà sínú ìwé mímọ́ máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún yẹn ohun tó sọ náà ni pé pẹ̀lú olúwa ohun gbogbo ni ṣíṣe bàbá ìdáhùsà wá béèrè lọ́wọ́ ẹni tó wàásù lọ́jọ́ yẹn lọ́wọ́ pásítọ̀ wọn pé ṣé èèyàn lè jí òkú dìde pásítọ̀ wọn dẹ̀ dá lóhùn pé èèyàn lè jókòó dìde wọ́n ní wọ́n á pásítọ̀ wọn wípé ǹjẹ́ ẹ̀yin ti jókòó dìde rí pásítọ̀ wọn ní rárá bàbá ìdáhùsà wá bi pásítọ̀ wọn ìyẹn ní Assemblies of God Church ní Benin pásítọ̀ wọn wá pé ṣáwọn lè jí òkú dìde pásítọ̀ wọn wá ní wọ́n lè jí òkú dìde wọ́n dẹ̀ kúrò ní chọ́ọ̀chì láago mọ́kànlá ìtàn ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní wá ibi tí òkú ti kú káàkiri wọ́n nígbà tó di ní aago mẹ́rin wọ́n dé ibì kan tí àwọn èèyàn ti ń sunkún ìyẹn nọ́mbà five to seven Lawani Street ní Benin wọ́n ní wọ́n sọ pé kí ló dé wọ́n lọ sọ pé ọmọ kan kú wọ́n làwọn dẹ̀ sọ pé praise the Lord wọ́n láwọn èèyàn ní kí ló dé mo ti ń wá ibi tí ọmọ ti kú tí mo fẹ́ jí tí èèyàn ti kú tí mo fẹ́ jí dìde ǹjẹ́ mọ̀ pé Ọlọ́run ò dojú tì wọ́n wọ́n dẹ̀ wọlé láti ibẹ̀ yẹn ni ìbújáde ògo ti wá àfi bíi ti bàbá àpòstélì náà ní 1930 mo wá gbàdúrà gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tẹ́ wà lábẹ́ òun mi ìwàláàyè ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ lórúkọ jésù ẹ̀yin náà gbádùn ọlọ́run ní gbogbo ìdáwọ́lé yín pátápátá lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ yín lórúkọ jésù ẹ ó gbádùn ọlọ́run ẹ jẹ́ ń tún ṣe abala kan àkànúwò ìṣàn àpòstélì orí kejìlá ìtàn kọ̀nẹ́líù bí áńgẹ́lì ṣe rán kọ̀nẹ́líù pé kó lọ sí jópa kó lọ rí pétérù níbẹ̀ ìyẹn nílé símónì aláwọ̀ ǹjẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ọlọ́run ṣe pẹ̀lú bàbá ìdáhùsà wọ́n ní lójú oorun wọn lolúwa ti sọ fún àwọn wípé kí àwọn lọ sí iléṣà pé ìránṣẹ́ ọlọ́run kan wà níbẹ̀ wọ́n ní olúwa ló fi ran yẹn àwọn wípé paetin lorúkọ ẹ̀ wọ́n ló dẹ̀ fi ìran ẹ̀ran àwọn lójú ìran wọ́n dẹ̀ gbéra nígbà tí mo bá ń tú ìtàn yẹn ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ wọ́n dẹ̀ gbéra lọ sí iléṣà ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni tá a fi hàn wọ́n lójú ìran òun ni wọ́n rí nígbà tí wọ́n rí paẹ́tì náà paẹ́tì náà lòun ti ń retí wọn tó túmọ̀ sí pé wọ́n gbádùn ọlọ́run débi pé ọlọ́run so wọ́n pọ̀ mọ́ olóore èmi náà wá sọ nínú ìrìn àjò ẹni ọ̀sẹ̀ yìí ẹni tó nílò tí ayé rẹ ó fi sáré ẹni tó nílò tí ìran ó fi ṣẹ fún ẹ ẹni tó nílò tí ayé rẹ yóò fi fọ̀n lórúkọ Jésù mo ní wàá pàdé rẹ̀ mo ń sọ pé ìdá òsà gbádùn ọlọ́run dáadáa ẹ jẹ́ n tún mú ẹyọ kan sí ìrànlọ́wọ́ àtòkè wá nítorí pé a so ìpè rẹ̀ pọ̀ mọ́ àwọn ẹni òkè a so ìpè rẹ̀ pọ̀ mọ́ àwọn ènìyàn ńlá káàkiri gbogbo àgbáyé ǹjẹ́ túmọ̀ kankan nípa ìránṣẹ́ ọlọ́run yìí ó ní pé ẹ̀mí títayọ wà nínú rẹ̀ mo gbàdúrà bí olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ ti wà gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi mo ní ẹ̀mí títayọ tẹ́ ò fi tayọ nígbà tí àwọn ẹgbẹ́ yín bá jókòó tẹ́yìn ó fi máa rìn nígbà tí àwọn ẹgbẹ́ yín bá ń rìn tẹ́yìn ó fi máa sáré nígbà tí àwọn ẹgbẹ́ yín bá ń sáré tẹ́yìn ó fi máa tayọ lórúkọ Jésù mo la yànda rẹ̀ fún ẹ a yànda rẹ̀ fọmọ rẹ a yànda rẹ̀ sínú ilé rẹ ìránṣẹ́ Ọlọ́run yìí ní ẹ̀mí títayọ ní gbogbo ìrìn àjò rẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ẹ̀mí títayọ yẹn gbé dókè òun ni ẹni àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìtàn ta kà bó ṣe sọ ni o lára àwọn young members ìjọ assemblies of, church, uh, of God church ní Benin tí wọ́n kọ́ ra machine tatakùkù wọn nítorí kẹ̀kẹ́ ni gbogbo wọn máa ń lò ó ní ìgbàgbọ́ wípé èèyàn lè sin Ọlọ́run kó tún ní ọrọ̀ òun ni ìránṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ tí Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tó dẹ̀ pariwo rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lè ní ṣùgbọ́n kó má sí nínú ìtàn gẹ́gẹ́ bí àwọn ìtàn ṣe tún sọ wọ́n lò nìránṣẹ́ ọlọ́run àkọ́kọ́ tó ọkọ ra Mercedes Benz ó ṣeé ṣe ká rí ìránṣẹ́ ọlọ́run tó rà ṣùgbọ́n tí ò pariwo gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n ní ìránṣẹ́ ọlọ́run àkọ́kọ́ ní Nàìjíríà tó fi bàbá rígà ìyẹn agbádá tó fi wàásù ẹ mọ̀ pé ńgbà tó yìnbó ń bọ̀ tọ́mú Christianity wá wọ́n tún mú dressing wọn wá súùtù tí wọ́n ń wọ̀ ó ní wọ́n fọ́ọ̀sì ilé wa lórí gẹ́gẹ́ bí uniform oníránṣẹ́ ọlọ́run àkọ́kọ́ tọkọ sọ pé àní kì í ṣe uniform àwọn kálá fẹ́ múra bí àwọn ará Ísírẹ́lì gan ni lọ́dọ̀ Jésù gan ló yẹ ká máa wọ̀ bọ̀bá àwọn òyìnbó ṣe mú Christianity wá wọ́n tún mú ìmúra wọn wọ́n tún fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí Benson Idahosa lẹ́ni àkọ́kọ́ tí ìtàn sọ pé ọkọ̀ lo bàbá rígà ìyẹn agbádá láti fi wàásù mò ń sọ̀rọ̀ nípa ẹ̀mí títayọ nínú ìránṣẹ́ Ọlọ́run yìí ó ní ẹni àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìtàn ti sọ ọ́ tí wọ́n kọ́ wàásù àtìgbàdégbà lórí rédíò àti tẹlifíṣàn. ìtàn sọ pé òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ní instrumenti tó pọ̀ tó dẹ̀ ń kó káàkiri fún ìsọjí. So mo wá gbà á lórúkọ jésù kristi ti násárẹ́tì agbára tẹ́yìn náà fi tayọ agbára tí ó gbé yín dìde pátápátá lórúkọ jésù ó dàpọ̀ mọ́ ayé yín. bàbá benson dauza wọ́n ní ìgboyà púpọ̀ púpọ̀ ẹ̀mí ìgboyà oníránṣẹ́ ọlọ́run nílò ó dẹ̀ ṣiṣẹ́ fún wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá dé inú ìtàn wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa lanu fún bí ọlọ́run ṣe lo ìránṣẹ́ ọlọ́run yìí látìgbàdégbà òun ló máa ń sọ̀rọ̀ tako àwọn agbára òkùnkùn gẹ́gẹ́ bí àwọn ìbọ̀rìṣà tó wà ní àkókò tiwọn gẹ́gẹ́ bí ìtàn ti sọ ìkan ti ẹ̀tú wà èyí tó jẹ́ pé ó tún lo ìgboyà yẹn dojú gbogbo àwọn èèyàn ó ní ti àwọn àparapọ̀ àjẹ́ tọ́lọ́n fẹ́ ṣe conference àkọ́kọ́ láfíríkà wọ́n wá ní Benin ló ti fẹ́ ṣe ẹni tó jẹ́ host wọn ìtàn sọ pé ó ti ẹ̀ grant interview lórí pépà wípé nine thousand eight hundred witches ló ń bọ̀ ní áfíríkà nàìjíríà lọ́dẹ̀ ń bọ̀ ní benin city benson idauza adé confront wọn àwọn náà lọ bá newspaper yẹn pé ẹ gbé jáde wípé wọn ò ní wá ẹnìyẹn náà dẹ̀ tún àdírẹ́sì àwọn pépà ó tún jáde lórí pépà wípé ọlọ́run gan ò lè dá àwọn dúró idauza náà dẹ̀ tún dáhùn wípé ọlọ́run ò lè dá wọn dúró nítorí pé ọlọ́run wà lọ́run ọlọ́run dẹ̀ mọ̀ pé ìdá ọ̀sà wà láyé ó tún wá wà ń bínní pé sòkò kan ọlọ́run rárá ẹ̀yin ẹ wo ìgboyà wọ́n wá ní kó gbé àwọn méjì wá sórí tẹlifíṣàn àti ẹni tó fẹ́ host àwọn àjẹ́ àti bàbá Benson idauza ṣẹ̀rí ìgboyà ó yàtọ̀ sí ìsìn tó jẹ́ pé ilé òrìṣàgùn ó wà níwájú chọ́ọ̀chì òǹkálukú ń ṣe tiẹ̀ àbíṣẹ́ tí màá gbọ́ wàásù ọ̀nà tá à ń gbà sìn ló yàtọ̀ ọlọ́run náà là ń sìn àwọn wàásù tó ń jáde lẹ́nu àwọn pásítọ̀ nìyẹn pásítọ̀ mi gan ó sọ pé Ọlọ́run ló ń pín ẹ̀mí àjẹ́ pé ṣe bọ́lọ́run ló dá gbogbo nǹkan ṣùgbọ́n ìránṣẹ́ Ọlọ́run yìí dúró pé àníṣẹ́ kò lè ṣeé ṣe màá ṣàlàyé dáadáa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí eré tẹlifíṣàn lọ́jọ́ náà ṣùgbọ́n mo wá gbàdúrà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ agbára tó ń lè dojúkọ òkùnkùn ohun tó wà láyé Èlíjà nìyẹn tó fi sọ ó ní kì í ṣe mi ni mò ń yọ Ísírẹ́lì lẹ́nu ó sọ ó ní áábù ló ń yọ Ísírẹ́lì lẹ́nu ó yá jẹ́ àpàdé lórí òkè Kámẹ́lì mo wá gbàdúrà lórúkọ Jésù bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà agbára ìgboyà tí ènìyàn fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ Olúwa kó sọ̀kalẹ̀ fún yín o bẹ́ẹ̀ ṣe ń ṣàmì yẹn ilẹ̀kùn ṣí fún yín bó ṣe ń ṣí lórúkọ Jésù kò ní tì mọ́ gbogbo àwọn tó dúró pójú máa tì yín lórúkọ Jésù àwọn lójú máa tì ìrànlọ́wọ́ àtòkèwá ó dìde fún yín ọkàn yín kó balẹ̀ ìgbàkigbà tí Kristi bá dé àtẹ̀yìn àtẹ̀mí àjọba Kristi jọba bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. Adáwọ̀ with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́ and now we go tó ti dé sẹ́. ohun fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already a ti ṣe ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. bí mo ṣe fẹ́ kí àlejò mi. dáàdi àmọ́ mi are you ready? we are ready. evangelist karim taiwo tí mo fẹ́ pè wọ́n wọlé mo tún kí màmá mi ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi yèyé mary ìjọba ìtọ́kọ thirteenth of May ní birthday wọn. ṣé ọlọ́run tó ti lọ sí mi. ó dẹ̀ gbàdúrà lórúkọ Jésù ẹ̀mí gígùn àtàlàáfíà Olúwa yàǹdẹ̀ fún yín. and ah, my girl Dọlábọ̀mí Debbie God bless you on the twelve ní birthday tiẹ̀. lórí Fresh FM. lórúkọ gbogbo iléeṣẹ́ Fresh FM àti lórúkọ ọ̀gá wa Yínká Ayéfẹ́lẹ́ mo kí ìyàwó gómìnà wa fiban governor ṣeun awodele àná ni bẹ́ẹ̀ de ìyàwó wọn mama possibility prophetess mary ọláìdé god bless you ma ẹ̀mí gígùn àlàáfíà lọ́pọ̀lọpọ̀. evangelist karim taiwo ẹ kí àwọn èèyàn wa nílé ẹ kálẹ́ o mo kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin pé ẹ kú ọ̀sìn mi ò ní o. àdáwọ̀ with God tó ti dé. fún àwọn èèyàn tó ti lè gbàgbé ìránṣẹ́ ọlọ́run yìí a ti ń sọ̀rọ̀ yẹn bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn. wọ́n ní nígbà tí àwọn tiẹ̀ dú kí gbogbo ẹ̀ lè ṣe dáadáa táwọn lọ sékòó láti lè wá nǹkan ṣe lẹ́kọ̀ọ́ ìránṣẹ́ ọlọ́run tó tún wá lọ bọ́ sí lọ́wọ́ lẹ́kọ̀ọ́ wọ́n nìyẹn tiẹ̀ tú burú nítorí pé nínú ìjọ tí àwọn wà wọ́n ní ìyẹn tún ń bọ òrìṣà níbẹ̀ àwọn òrìṣà wo lẹ ní wọ́n ń bọ yẹn náà ní chọ́ọ̀chì yẹn. wọ́n ń bọ Ògún àti Ọbàtálá. ẹ ìbéèrè tí mo béèrè náà ẹ jẹ́ kí n béèrè ṣé àwọn ọmọ ìjọ dẹ̀ mọ̀ pé wọ́n ń bọ Ògún àtọbàtálá ọmọ ìjọ kọkàn ò mọ àyàfi ẹni tó bá ti pẹ́ ń bẹ̀ tó ti ṣiṣẹ́ fún bẹ̀. ẹ̀yin ń gbé ibẹ̀ ẹ̀ ń sùn bẹ̀ ẹ̀ jẹ́ àmú láti bẹ̀ ẹ̀ báwo wá ni pásítọ̀ ṣe mọ̀ pé òun ní láti jẹ́ kẹ́ ẹ mọ̀. ní ọjọ́ náà ọ̀sẹ̀ ó bọ́ sọjọ́ ìsinmi hmm. bí wọ́n ṣe parí ìsìtàn ìmọ̀ ò pé kàn kí n máa lọ́lé lọ ṣeré yé kí n tó ní inú compound bẹ̀ kí n tó máa lọ́lé mo wá rí i pé pásítọ̀ yẹn ń gbé ọlọ ó lọ ewé lórí ọlọ mo á wò pé ìránṣẹ́ ọlọ́run lè máa lọ nǹkan kémi kéèyàn má gbà lọ́wọ́ ẹ̀. mo wá súnmọ́ wọn mo wá gbà lọ́wọ́ wọn mo wá bá wọn lọ bó ṣe bí mo ṣe lọ ó kúnná dáadáa wípé ó yàtọ̀ sí bí ṣe máa ń lọ wá bí mi léèrè pé a ah, bí mo ṣe lọ kí ni yàtọ̀ ṣé mo mọ̀ ń pa ewé ni àmọ́ ń ṣe bàbá mi ni hmm. ó ní bàbá ẹ iṣẹ́ bàbá ẹ ṣe ní bàbá náà bàbá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ah, náà rí pé ìjọ mi fi lọ ewé yóò yàtọ̀ sí tí àwọn máa ń lọ bí wọ́n ṣe tán máa bá gbé kínní yẹn lọ sí ẹ̀yìnkùlé eh, compound wọn yẹn ní ẹ̀yìn church gbà tí mo débẹ̀ mo rí àpò Ògún àti Ọbàtálá tí wọ́n gbé kalẹ̀ sí ẹ̀yìn church yẹn mi ìdẹ̀dẹ̀ bẹ́ẹ̀ rí mi kí n wọ ẹ̀yìn yẹn rí. Hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ ò tó bá ti ṣèsìn tán wọ́n á lọ ṣùgbọ́n pásítọ̀ ó ń bọ̀gùn àtọ́. Ah. Are you ready? We are ready. èmi ò mọ tí wọn náà ń wá káàkiri o ẹlòmíín ṣáà ń wáṣẹ́ ìyanu kiri ibi tó ti ń rọrùn ni. ọgbà wa lẹ́yìn ṣe wá di babaláwo torí alákòókò tó kéré gan adẹ̀gbọ́dọ̀ yanjú ọ̀rọ̀ yẹn lẹ́nìí. nígbà tí mo wà níbẹ̀ tó di pé mò ń bá wọn lọ nǹkan bẹ́ẹ̀ òun ni èmi tún jáde wípé iṣẹ́ mi kì í ṣe iṣẹ́ ìtúsílẹ̀ pé kì í jáde lọ láti ibi ọmọ tó wá tó pàdé ẹnìkan wá sọ́n pa nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ pé nǹkan òkùnkùn ni pé nǹkan funfun òun ni òun rí wájú mi o pé kí n tẹ̀síwájú bí mo ṣe ń tẹ̀síwájú kò yé mi bí mo ṣe travel àbúrò mi wá gbé mi lọ sí Abẹ́òkúta àwa jùlọ travel pé kí n lọ bèrè ìgbésí ayé mi pé kí ni mo lè tún ṣe tí nǹkan máa tún fi dáa bí aṣọ abaláwo nìyẹn abaláwo ni ah, kí n kábọ̀ wípé ohun tó níwájú mi ni pé àfi kí n ṣe iṣẹ́ babaláwo ní babaláwo níbẹ̀ ni mo ń ṣe tí bàbá mi náà ṣe ni ó ní àfi kí n padà sí ẹnu ẹ̀ pé bàbá mi ló ní kí n padà síṣẹ́ òun bí mo ṣe bẹ̀rẹ̀ sí babaláwo máa sọ fún pé ṣé kọ́ mi pé ó ní kò sí wàhálà bó ṣe kọ́ mi ni mo dẹ̀ lo two years lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀. ẹ lo two years. bẹ́ẹ̀ ni sà. ẹ dẹ̀ kọ́ṣẹ́ babaláwo. bẹ́ẹ̀ ni sà ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìtọ́ ah, ah, àwọn. bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ iṣẹ́ awo yín ẹ ibo wa ni ilé awo yín wa ẹ mọ̀ pé Fresh FM gbogbo èèyàn ló ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé ibo ni ilé awo yín wà. ilé awo mi wà ní Abẹ́òkúta wọ́n ń pè bẹ́ẹ̀ ní nọ́mbà thirty seven Tessy Street Adaton bus stop Ìtẹ̀sí Abẹ́òkúta opposite Methodist Church ní Tessy ìṣẹ̀lẹ̀ mi tóbi ọpẹtẹ ń bọ̀ àti ṣetán láti ṣetán. ẹ má bínú fún béèrè tí mo fẹ́ béèrè o ṣé awo kakọ̀ wá nǹkan jẹ àbá wo gidi ṣe mọ̀ pé àwọn awo kan wà àwọn tí ẹ̀ pọ̀ káàkiri tó jẹ́ pé àwọn tọkọ̀ ń tan àwọn èèyàn àbí awo gidi. awo tí èmi ṣe kì í ṣe awo ohun gbẹtugbẹtu àgbòtò awo tó yẹ pé tí èèyàn bá lọ́dọ̀ mi tí n bá ní aláìsàn kó wòsàn tó dẹ̀ ń wòsàn ni. Hmm. ẹ̀yin náà ní àwọn òrìṣà àtẹ̀yìn náà àtẹ̀tí ẹ̀ ti rí ní chọ́ọ̀chì gan ẹ̀ ti ẹ̀ níka ẹ̀ máa láwọn òrìṣà àtẹ̀yìn náà ń bọ nílé awo yín. bẹ́ẹ̀ni sà bí àwọn òrìṣà wo. òrìṣà tí mo ní nílé awo mi mo ní òrìṣà ọ̀bàtálá nítorí pé opportunity ọ̀bàtálá tí mo ní chọ́ọ̀chì yẹn òun lèmi náà máa ń sábà lò mo ní ọ̀bàtálá mo ní ògún mo ní èṣù mo ní aráàgbó mo ní ọ̀ṣun mo léegun mo ní òòṣà ajé mo ní òòṣà bẹ́ẹ̀ òòṣà bèjì náà tó ìbejì ni mí mo tún ní òòṣà bèjì tí mo tún ń bọ pẹ̀lú ẹ̀ ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ti ṣe tán. ìrírí ayé. tẹ́ẹ̀sì ń pe gbogbo wọn tí wọ́n sì ń dá yín lóhùn. bẹ́ẹ̀ ni sà. tó ṣe kókó ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó àwọn èèyàn sì ń wá sọ́dọ̀ yín tí tí ẹ̀sìn ń dá wọn lóhùn bẹ́ẹ̀ni sà. bó o wá ló ṣe wá jẹ́ bó o lẹ ṣe wá da gbogbo ẹ̀ nù kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe wá gba jésù ṣe mọ̀ pé ìtọ́ni láti ibì kan ló sọ yín di babaláwo kí wá ló wá sọ yín di evangelist báyìí. nípa iṣẹ́ ìṣègùn tí mo ṣe yẹn mo rí opportunity ilẹ̀ kanra sí atan hmm. ibẹ̀ ni mo ń gbé ìmọ̀ ìgbà tí mo wà ní abẹ́òkúta mo ń gbé abẹ́òkúta mo ń gbé atan ìgbà tó wáyà mo wà ní atan yẹn permanent atan yẹn ni mo wá wà torí àbúrò mi tó ṣokùnfà mi dé àtọ̀yàn ilé tí a tó kọ́kọ́ jìnnà síra wọn. ìbéèrè tí mo ti ẹ̀fẹ́ béèrè ò ní fẹ́ o mo fẹ́ béèrè pé ṣé ifá mo wá pé báwọn babaláwo ṣe ní nífá ẹ̀yin náà nífá. mo nífá dáadáa. ẹ̀ ń dáfá àbí wọ́n ṣẹ́fá fún yín àbí. èmi tẹ́fà tèmi fún ara mi. ẹ tẹ́fà tiyín. bẹ́ẹ̀ ni sà. ẹ tẹ́fà tiyín fúnra lára yín. bẹ́ẹ̀ ni sà. ó yá ẹ máa tẹ̀síwájú. nígbà tí ó di ọjọ́ yẹn ó ìjà kan ṣe láàrin mi àtàbúrò mi bóyá di pé mo bá fa ìpè yọ pé máa ṣépè fún ó dẹ̀ mọ̀ pé nǹkan tí mo ní ó gbóná bóyá bẹ̀rẹ̀ sí ń sá káàkiri nìyẹn gbé àwọn aládùúgbò wọn lè súnmọ́ mi nítorí pé mo gbé pè dání mo di oògùn dání wọn lè súnmọ́ mi gbogbo wọn ń sá fún mi ni ìránṣẹ́ ọlọ́run kan ló wá ń bọ̀ pé à ah, arákùnrin gbé kíná ọwọ́ ẹlẹ̀ kò lè kò tó gbà wọn gbé kíná ọwọ́ ẹlẹ̀ mo ní dájú nítorí ènìyàn ó nítorí ọlọ́run ni mo nítorí irun tó ọlọ́run ni ó ní orúkọ jésù agbélé ó yẹ gbà ó gbà lọ́wọ́ mi. ó gbà ó gbà ìpè yẹn lọ́wọ́ mi. ara ìgboyà tá à ń sọ nìyẹn o ó mọ ń tẹ gbé dání ó dẹ̀ gbà lọ́wọ́ yín nígbà tó wá gbà kí ló ṣẹlẹ̀. nígbà tó gbà ó wá ní nǹkan tó wà lọ́wọ́ mi tí bá fi ṣépè fábùrò mi tó bá kú tàbí tó bá rìn lọ ṣé òun ni màá wá mú láti fi ṣàbúrò ni hmm. bẹ́ẹ̀ tí nǹkan tó ń sọ yẹn kò wọ̀ mí láti nǹkan tó wà lára pé kí n sá lo nǹkan yẹn ni ó sábà mi sọ̀rọ̀ tútù bára mi ṣe wálẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n bá mi fi nǹkan bá mi sọ̀rọ̀ ara mi wá wálẹ̀ pẹ̀sẹ̀ ojú mi là pé lóòótọ́ tí bá pàbúrò mi mi ò lè géènì ọkàn bẹ̀ bí mo ṣe gbìyànjú bóyá wàásù ọlọ́run fún mi nìyẹn bí mo ṣe gba jésù nìyẹn sà. Hmm. bó ṣe wàásù fún yín just like that bẹ́ẹ̀ ṣe gba jésù nìyẹn. orí ọ̀fẹ́ ni sà. brothers and sisters. táwa lẹ kó àwọn òrìṣà yín àti gbogbo ẹ̀ fún. nígbà tó bá mi sọ yẹn láàárín ọ̀sẹ̀ kan mi ò mò ń gbọ́ tiẹ̀ bẹ́ẹ̀ mo ti ń gbọ́ tó ṣá mi. ok òun wá kò fi yín sílẹ̀ bẹ́ẹ̀ ni sà òun wá bá yín sọ̀rọ̀ time to time. bẹ́ẹ̀ ni hmm. mi ò mi ò mi ò mi ò kọ mi sí lẹ́nu mi ò kọ sí òṣà mi lẹ́nu àwọn méjì ló wá ń darí mi. Hmm. ìgbà tó ọjọ́ kan lẹ́mí kan wá sọ fún mi pé nǹkan tí má máa tẹ̀lé arákùnrin àfi kí n dáná san òun ìṣá yìí o ah, wá ní kí n dáná sun nǹkan tí mo fowó mi kó jọ eégún tí mo ṣẹ́ thirty five thousand ni mo fi ṣẹ́ máa hmm. wò wí pé odidi thirty five thousand nígbà tí máa tẹ fá mi fifty thousand fi tẹ́fà àwọn nǹkan tí mo kó yẹ wá kí n wá dáná sun mo wá gbìyànjú lọ́jọ́ òru ọjọ́ kan mo yẹ gbẹ́ kòtò nìyẹn mo á kó gbogbo ẹ̀ sí àti fà àti gbogbo ẹ̀ mo yẹ dáná sun nìyẹn. Ah, ẹnìkan ti wà lórí ètò yìí rí tó ní àṣìṣe àwọn bàbá wa pé táwa náà ń tẹ̀lé ni láti máa dáná sun oògùn ó ní nǹkan tá a kó jọ papọ̀ tí a jó òun ló ń pè lóògùn ó nígbà táwọn kìrìsìtẹ́nì bá tún wá ní wọ́n gba òògùn lọ́wọ́ ẹni tó ń lò àbí wọ́n gba wọ́n ní wọ́n tún wá dáná sun pé a tún fún òògùn lágbára wọ́n ló yẹ kọ́ dà á sínú omi ni nígbà yìí náà wá sọ pé ẹ tún jó kí ló ń tẹ́ rí sí ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ. àkọ́kọ́ bẹ̀ ni pé wọ́n tá a bá jó papọ̀ hmm. tí wọ́n pọ̀fọ̀ sí tí wọ́n lò. ok gbólóhùn ni pé wọ́n jó ò ní ìtumọ̀. èmi jó òògùn tèmi kò wúlò fẹ́nìkankan ó nílẹ̀ ló wà ń bẹ̀. Hmm kò sẹ́ni tó wúlò fún mo mọ̀ pé gbólóhùn sí nígbà tí máa sún nítorí pé mi kọ́ ni mo sún Jésù ló sún. o ní béèrè tí mo fẹ́ béèrè wọ́n lẹ́ni tó bá da fánù wọ́n lára ẹ̀ ní ó fi kó ẹ̀yin dẹ̀ da fánù ẹ̀ tún lè sọ ẹ̀ tún lè jẹ́rìí ẹ̀. bẹ́ẹ̀ni sà ìdí ẹ̀ ni wípé nígbà tí máa dáná sun ẹ̀mí ìgboyà ló wọnú mi ó hmm. sọ fún mi pé tí màmú fẹ́ tẹ̀lé òun àfi kí n bọ́ àgọ́ ara mi sílẹ̀ kí n tẹ̀lé òun báwo ṣe máa bọ́ àgọ́ ara mi sílẹ̀ ni pé tí bá ti bọ́ àgọ́ ara mi sílẹ̀ òwúrọ̀ fẹ́ ni fóun láti lè gbà mí hmm. mo ṣe gbìyànjú láti dáná sun èmi kọ́ ni mo dáná sun ẹ́ o jésù tó ní kí n máa bọ̀ lọ́dọ̀ òun òun ló dáná sun ẹ́ o. sọ ẹ̀yin gan kọ́ lẹ da fánù èmi kọ́ mo da fánù jésù ló da fánù jésù àti ifá lọ́jọ́ lẹ́jọ́. we are all ready àti tẹ́tí nítorí pé ètò kan ètò kan tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí. àkókò ò bá wa ṣọ̀rẹ́ ó dẹ̀ wù mí kí n tiẹ̀ ṣe ojú òpó sílẹ̀ káyàn béèrè ìbéèrè kan àbí méjì ṣé ẹ̀ sí nínú ẹgbẹ́ ìmùlẹ̀ kankan ní gbogbo àkókò yẹn ni. ẹni máa ṣe iṣẹ́ babaláwo á wà nínú ìmùlẹ̀ mo wà nínú ìmùlẹ̀ ń gbà. ìmùlẹ̀ wo. ìmùlẹ̀ aborigin ni sà. aborigin wọn ò bá yín jà pé kí ló dánwò yìí. àkọ́kọ́ ń bẹ̀ ni pé ńgbà tí máa wọlé aborigin tó yẹn máa wọlé awo wọn á dì lójú wọ́n á dẹ̀ lù kó tó wọlé ìgbà tẹ́mi máa wọlé mi ò mọ tí wọ́n lára tèmi wọ́n lù mí wọ́n dẹ̀ dì mí lójú wọ́n ní òun rọ̀ fẹ́ tèmi yàtọ̀. bóyá ti dáàdi yín bóyá ẹlò slot ti dáàdi yín bóyá ti na dáàdi yín dáadáa wọ́n ti na tiyín mọ́ ti ẹ̀tọ́ na dáàdi yín. báwo wá ni ìrírí yín nígbà tẹ́ jẹ́ babaláwo àti nígbà tẹ́ gba jésù ẹjẹ́ àgbẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ra wọn gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ méjèèjì kí ni ìrírí yín kí lẹ lè sọ lé lórí. Ah, ìrírí mi àkọ́kọ́ bẹ̀ ni pé àwọn tí kò mọ̀nà jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. tó bá wọnú jésù àǹfààní wà ọ̀rọ̀ jésù àti òkùnkùn táwọn ó dàbí ẹni tó wà nínú èsì àti ẹni tó wà nínú òrùn ẹni tó wà nínú èsì ìfọ̀kànbalẹ̀ wà fún ẹni tó wà nínú òrùn á máa làágùn síbẹ̀síbẹ̀ kò ní kú òmẹ́tẹ́ pé kò mọ̀nà àbáyọ ni ọ̀nà àbáyọ pé wà nù jésù tó gbà máa nù jésù mo lóore ọ̀fẹ́ ọlọ́run hmm. ohun tí mi ò rí rí mò ń rí nu jésù mo dẹ̀ ń jẹun lọ́nà tí mi ò lérò sí. ẹ ń jẹ gbogbo nǹkan tó wù yín ṣé ńgbà tẹ wà nù awo ẹ lè jẹ nǹkan tó wù yín. nígbà tí mo wà nù awo mo gbé ìwọ e fa tó ifá léèwọ̀ mi gbọ́ jẹ́diyẹ mi gbọ́ jẹ́wédú mi gbọ́ jẹ́fọ́ gbogbo tó jẹ́ nǹkan tó da tó da ifá gbà lọ́wọ́ mi. ok ifá yìí tẹ̀yìn ṣe ifá ìwo lẹ ṣe tó gba gbóúnjẹ tó ó gba kí làwọn nǹkan tó gbà lẹ́nu yín. gbogbo nǹkan mo gbẹ pa ó gbọ òmu ó gbẹ fọ ó gbẹ ìdìyẹ ó gba gbogbo nǹkan tó bá jẹ́ bí orí ẹja orí ẹran mi kì í jẹ. kí wàá lẹ̀ ń jẹ. ìgbín lásán ni sà. are you ready? we are all ready. zero zero three two three two ten fifty nine zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine. oye wò sí oníwàásù látọ̀. yàtọ̀ sí ìyẹn kí ló ń tẹ́ tú rí tó jẹ́ pé ó jẹ́ kí ìrìn àjò ètẹ̀ ìrìn lọ́wọ́lọ́wọ́ tó fi pè yín ju ètẹ̀ ìrìn tẹ́lẹ̀ lọ. nígbà tí ẹni yẹn gba èpè um, yẹn lọ́wọ́ mi ó fún mi lóòrùn ó wá sọ fún mi pé àdúgbò tí mo wà wọ́n ti mọ̀ mí ní ifá ifá ifá wípé àwọn kan máa wá o láti dìjọ́ pé kó tún máa wá òru ọ̀fẹ́ pé bí irọ́ ló ń pàtàkì bẹ́ẹ̀ kọ́ mo mú kúrò ní àdúgbò yẹn mo lọ sí Kwara State mo lọ kọ́ ẹ̀kọ́ nípa ìlànà ìgbàgbọ́. ẹ jẹ́ ká gba àwọn èèyàn tí wà lójú òpó pẹ̀lú wa. hello ẹ kalẹ́ o. God bless you sir ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀. ok ṣe fi ń gbọ́ mi báyìí sir. bẹ́ẹ̀ ni sir. mo kẹ́kalẹ́ orúkọ mi glorious láti sọ̀rọ̀ Ìbàdàn. yes sir. ẹ jọ ẹ̀mí ẹ̀ evangelist taiwo ìgbà tí ẹ ti ń ṣe iṣẹ́ ìṣègùn ẹ lè tú ẹ lè wòsàn jésù náà ẹ sì lè tú ẹ sì lè wòsàn èmi kọ́ ni mò ń tú sí jésù ló ń tú jésù ló ń wòsàn báyìí báyìí sà. jésù ló ń tú jésù ẹ nígbà yẹn ẹ mọ àwọn ewé kọ̀ọ̀kan àwọn ewé. Bẹ́ẹ̀ni ọlọ́run ló dẹ̀ da ewé fún ìlò wa ẹ tún máa lo àwọn ewé náà báyìí. èmi ò kí n lo ewé mi dẹ̀ kí n lè gbò. claytech kì í lò ṣé bẹ́ẹ̀ mọ́ dáadáa. a pè mí là ní ewé àti gbò. bọ gbogbo àwọn ọ̀fọ̀ yẹn ó yìí máa wà lórí yín orí ta fi ṣèwé ó yìí wà ń bẹ irú àwọn orin ta máa ń gbọ́ngbà yẹn tó bá kọ́ lẹ́gbẹ̀ẹ́ wa èèyàn aṣá àrántí gbogbo eh. àwọn ọ̀fọ̀ yẹn gbogbo ẹ̀ náà wà lórí. nígbà tí mo wà nígbà tí mo pa wà ní ẹ̀mí ẹ̀mí yìí padà. ṣùgbọ́n kì í ṣe bíi pé kọ́ máa sọ lórí tẹlifíṣàn bóyá ń ṣe fíìmù kẹ́yìn náà má lè máa kà á lọ á díẹ̀ díẹ̀. tí n bá wòwe mo lè rí mo lè mọ̀ ṣùgbọ́n ṣé àwọn ìwé yẹn wà nílé àwọn ìwé àkáǹtì yẹn wà nílé mi ò nígbà gbogbo ẹmu dáná. nígbà tí ẹni tẹ bá wòwe ẹ jẹ́ ká gba ìpè kan àbí méjì sí. hello hello ohun tẹ fi ń gbọ́ wa sílẹ̀ ẹ ti wọlé hello. yéèwò sí oníwà hello. alájà fún yín lórí ètò. god bless you sir. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀. ok ó lantà látòrí aláàfin ni ọlọ́run ló tó fi kò ní ọlẹ́yìn. àmín. ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. àmín. ẹ mo kí ìrántí ọlọ́run tẹ́ gbé wá iṣẹ́ olówó tó máa tẹ̀síwájú. à ń gbọ́ yín ṣùgbọ́n ẹyí kìíní yẹn lẹ̀ ká lè gbọ́ra wa dáadáa ọmọdé yín lẹ̀. ẹ yí ti ọ̀dọ̀ yín lẹ̀ tí ò gbọ́ méjì ẹ ló sà. ṣé orí iṣẹ́ ìránṣẹ́ tẹ̀ ń pè yẹn tó bá ní ìfimọ́ kí yín pẹ̀lú ẹ̀ ṣe iṣẹ́ ìfọ́nmọ́ báyìí. bẹ́ẹ̀ ni sà kẹ́ ẹ tó máa tẹ̀síwájú ẹ wá wá mú ọ̀fọ̀ mọ́ iṣẹ́ olúwa o ẹ gbàgbé ìtàtẹ̀yìn wá ọlọ́run sì máa ràn yín lọ́wọ́ olùkọ́ta ní báyìí sọ̀rọ̀ látòyà láàfin. ẹ ṣe púpọ̀ sà àdáwọ̀ with tó ti dé sẹ́. òun oníwàásù làwọn fẹ́ gbọ́. hello. hello ẹ kúrò lẹ. ẹ kúrò lẹ máa o. ẹ kú ètò. yes ma. orúkọ mi ni musa yẹra ti dá. ok ma. a fẹ́ bá a làgbà tẹ ẹgbẹ́ orí ètò. wọ́n ń gbọ́ yín dáadáa ma. tó ọlọ́run fún ìdápadà sí ọlọ́run àyípadà. olúwa ṣeun ọlọ́run mọ̀ sagbára yín dùn. àmín ẹ má padà síbi ìbí yín mọ́ o. àmín ẹ mọ̀ tẹ̀síwájú o. àdúrà yín mọ̀ gbàlagbára ọlọ́run. àmín ẹ kú ètò. yes ma. Are you ready? We are ready. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé even gan kì í ṣe pé bóyá o. Oh, kílẹ̀ ẹlẹ́tẹ̀fà ẹlọ́tẹ̀fà fún yín ẹlẹ́tẹ̀fà ọ̀pọ̀lọpọ̀ àyàn ló jẹ́ pé bóyá wọ́n kọ̀ fún ní àdó kan kó máa jù sápò àbí wọ́n yí nǹkan kan léwé kó máa mú kiri ni kò lálàáfíà mọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ṣe ẹlòmíì wọ́n á sọ pé o gbọ́dọ̀ sọ fẹ́ lòmíì o tó bá sọ wà kú o ẹlòmíì wọ́n ṣẹ́fà fún oríṣiríṣi tó jẹ́ pé wọ́n ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ń bà wọ́n pé táwọn bá sọ ó ti sú ẹlòmíì ṣe rí ìrìn àjò yẹn ó ti sú ẹlòmíì má jẹ ilé gbogbo èèwọ̀ yẹn ó ti sú ẹlòmíì bọ̀ wọ́n ò pé táwọn bá sọ àwọn máa kú táwọn bá sọ àwọn máa ya wèrè ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń wá ọ̀nà àbáyọ níṣẹ́jú kan ẹ̀sọ̀ ọ̀nà àbáyọ fúnrú àwọn tó ń larú ẹ̀ kọjá lọ́wọ́. àkọ́kọ́ ni pé ọ̀nà àbáyọ kan tó wà náà ni Jésù Kristi láti dìgbà ni hmm. Jésù tàbí ẹ̀ sọ nípa ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ tó ń pè é wọ́n ń pè é ní wọn mọ̀túmọ̀ ẹ̀ tó èmo sọ àlàkalẹ̀ wà fún ìgbàgbọ́ hmm. jésù náà là bí àlàkalẹ̀ ṣe wà fún nínú ifá bẹ́ẹ̀ náà ló wà fún ìgbàgbọ́ kí wá làlàkalẹ̀ inú ìgbàgbọ́. ọ̀pọ̀lọpọ̀ gba jésù wọn gba òfin ẹni hmm. nítorí bá ti gba jésù bá gba òfin jésù kò sí ohun tó béèrè lọ́wọ́ jésù ò ní ṣe fún òfin jésù ni ẹ̀ṣẹ̀ nígbà mi wà nínú babaláwo mi kì í jẹ́ ẹ̀fọ́ mi kì í jẹ́ gbogbo ẹ̀ síbẹ̀sẹ̀ ayé mi ò dáa nígbà tí wọ́n wà nínú jésù nìsín ó sọ pé kí n má dẹ́ṣẹ̀ tí bá ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pé ohun tí n bá béèrè òun á ṣe fún mi ẹ̀ṣẹ̀ ló mú ló ń dènà àdúrà ènìyàn hmm. ìwọ tí wọ́n tẹ fá fún ìwọ tàbí ohun kankan wà lọ́wọ́ ẹ tó yẹ pé síbẹ̀síbẹ̀ òórùn àbáyọ kọ sílẹ̀ tẹ̀lé ẹni tó lè gbà ẹ́ jésù nǹkan ó lè gbà ni tó yẹ pé ibẹ̀ tó bó ṣe bó ṣe lè gbà ẹ́ tó tẹ̀lé òfin tó bá làálẹ̀ fún ẹ tó bá lè tẹ̀lé ìgbàgbọ́ tó bá làálẹ̀ fún ẹ pé má dẹ́ṣẹ̀ má ṣe báyìí má ṣe báyìí ẹ̀ṣẹ̀ táì ṣe sọ́ńpẹ̀ ó pọ̀ lóríṣiríṣi. yàtọ̀ sí ìgbà tí kẹ tó bẹ̀rẹ̀ ṣe àwo tẹ lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ chọ́ọ̀chì tẹ lọ nígbà tẹ ti ní ìrírí ìgbàlà ṣé ẹ ti débì kankan rí tó jẹ́ pé ẹ wá rí i pé ẹni yìí nǹkan táwa ti dà á lẹ̀ òun ló ń lò torí mo ti lálejò kan rí lórí ètò tó lòun lọ sí chọ́ọ̀chì kan ní Ìbàdàn ń bí òun láago kan òru pásítọ̀ bá ní gbogbo wọn mẹ́kọ̀ọ́ kí wọ́n bọ́ síta láago kan òru gbogbo wọn ti mẹ́kọ̀ọ́ lọ́wọ́ àwọn ọ̀ṣà wa ní kó bá wọn bu epo lé lórí ó wá ní kó máa fẹnu jẹ nìbàdàn bí ni o even lẹ́yìn tá a ṣètò yẹn tán ẹnìkan pàdé mi lórí òkè tó ní òótọ́ ni ṣọ́ọ̀ṣì àwọn ló ti ṣe ó lóun wà lára ọ̀ṣà táwọn ta epo sórí ẹ̀. ẹni ẹ lóun á wò pé ẹbọ ẹlẹ́kọ̀ọ́ rèé táwọn máa ń ṣe nínú awo gbogbo ẹ ti wọnú ara wọn sẹ́yìn náà tí ìdèbì kankan kẹ́kọ̀ọ́ pàdé kẹ́wò pé à irú nǹkan tá à ń ṣe nílé awo ló ń ṣe ń ṣọ́ọ̀ṣì yìí. nígbà tí èmi náà gba Jésù tí mo lọ sí ṣọ́ọ̀ṣì kan nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe gbà tí mo débẹ̀ tí mo bẹ̀ sí bá wọn pásọ yẹn sọ tẹ́ pé ọ̀hún àṣùgbọ́n fún lóòrè fẹ́ kí máa ṣe tíṣì àwọn Sunday school má bẹ̀ sọ pé ìpínlẹ̀ mi kò ń kó pé ẹ̀kọ́ òdì ni mò ń kọ́ ọmọ òun. ẹ̀yin dẹ̀ ti rí i pé nǹkan ń ṣe wọ́n bẹ̀ ni sà ẹ̀ wá ń try láti. sọ fún wọn hmm. ó wá ní ẹ̀kọ́ òdì ni mò ń kọ́ wọn hmm. bó ṣe lé mi kó ń bẹ̀ nìyẹn. ẹ tún ní mo tún padà síbi ìdáǹtẹ fún mi lẹ́ǹkan àwọn ìdojúkọ kan ṣé eégún ò lè yín ẹ sọ ẹ ní eégún Ọbàtálá gbogbo ẹ kò dẹ̀ sí ìdojúkọ ẹ lálàá kọ́ máa nà yín lọ́rẹ́ kọ́ máa ṣe gbogbo ẹ bẹ́ẹ̀ yẹn náà lẹ́dẹ̀ jáde lọ́dẹ̀ fi yín lẹ̀ ah wọ́n lè gbìyànjú ṣùgbọ́n kò dọ̀dọ̀ tèmi torí pé ẹni tó gbà mí ó ti ràgà bò mí. torí pé jésù ló tiẹ̀ da fánù jésù ló dáná sun so ẹ̀ mọ nǹkan táwọn àti jésù ń fà ohun tó dẹ̀ wà ni pé tókùnkùn bá lọ bá ìmọ́lẹ̀ òkùnkùn lójú àtì tìmọ́lẹ̀ bá lọ bá òkùnkùn òkùnkùn lójú àtì so wọn lè rí nǹkan kan ṣe lọ́dọ̀ jésù ah àkókò ti lọ bàbá mi pf fọwádẹ ti wà ní ìkàlẹ̀ láti bá wa sọ̀rọ̀ mo kí gbogbo wọn tá a jọ rìnrìn àjò yìí evangelist adéjùmọ̀ ọlátànyà evangelist adéwálé ọmọ májẹ̀mú god bless you bẹ́ẹ̀ ni mo kí sista owólabí ìdòwú fad god bless you ma mo kí àǹtí ìdòwú rẹ̀ mi tèmi náà olú samuel bàbá fọ̀hún pastor samuel akínọlá òjò adémọ́lá àbáyọ̀mí god bless you sa. ẹ jẹ́ ń wá béèrè àwọn èèyàn lè fẹ́ pè yín fún ìmọ̀ràn ẹnìkan kàn kankan síbi Afọláyan Bọ̀dé wọ́n ní the genuine observation has a proof and that proof is all things have passed away behold all things have become new for me is this man really rooted especially be rooted and grounded in Christ ẹ ń sọ̀rọ̀ kan tí mo já mọ́ yín lẹ́nu ìrìn àjò yẹn ni ẹni yìí ń lọ ẹ lẹ́ lọ sí Kwara kí lẹ ẹ lọ ṣe ní Kwara kí lẹ máa ṣèsọjí kiri kẹ máa sọ gbogbo àwọn ìrírí yín nínú ìsọjí yín káàkiri kílẹ̀ ilé ẹ lọ ṣe ń kwaya. nígbà tí mo kúrò ní atan mo lọ sí kwara láti lọ kẹ́kọ̀ọ́ nípa ìlànà ìgbàgbọ́. ó tó ọdún mélòó tẹ ẹ lò. níbẹ̀ mi ò lò rẹpẹtẹ mi ò lójú bí ọdún kan bẹ̀ lọ. so táwa ló jẹ́ bíi mẹ́ńtọ̀ yín bíi bàbá tó ń tẹjọ́ rìnrìn àjò ìgbàgbọ́ nítorí pé ó ṣe pàtàkì. nígbà náà ẹni tó gbìyànjú tó gba àwọn ìpè yẹn lọ́wọ́ mi òun ni mo wà ní ìdarí ẹ̀ nígbà náà nísìn kọ́. nísìn tó nígbà ni mo ti kúrò níbẹ̀ mo ti bọ́ sí ànádà ìpele bòmíì báyìí. ìmọ̀ràn tèmi ni pé irú ẹni yẹn ẹ̀sùn mu dáadáa. àjọwà náà ni bàbá kí bàbá ni ò dáa ó yẹ kéèyàn ní bàbá àwọn kan sì pọ̀ tí. ẹni yẹn ò ní school disciple ni ẹ̀kọ́ disciple ni mo wà báyìí ni. sẹ́yìn wa ti dá ìjọ sílẹ̀ báyìí. ajínrere ni mísàmì ṣe pásítọ̀. ẹ wo bàbá mi pè ẹ̀fọ́ wá ẹ má jẹ́ kí bàbá bá mi jà àkókò wọn ti tó wọn fẹ́ wọlé ẹ fi nọ́mbà yín sílẹ̀ a lè ra wọn ìránṣẹ́ ọlọ́run àwọn bàbá wa tó fẹ́ gbàdúrà pẹ̀lú yín àbí tí wọ́n fẹ́ tọ́ yín sọ́nà nọ́mbà wo ló lè pè yín sí. wọ́n lè pè mí sórí zero eight one. zero eight one. forty two. four two. five one. five one. two six. two six. one six. one six lẹ́ǹkan sísan ẹ jẹ́ àfarabalẹ̀ mu. zero eight one. zero eight one. forty two. four two five one. five one. two six. two six. one six. one six tá a bá rí ẹni tó wà nínú ìrìn àjò yẹn tó fẹ́ jáde tí ò mọ bóun ṣe lè jáde ṣáwọn náà lè pè yín. wọ́n lè pè mí sà. ẹ wo ẹ jẹ́ kí bàbá mi pf wá kí bàbá máa tẹ̀síwájú olúwa rán wọn sí wa God bless you all. Mm -hmm. triomphant. Christ Miracle Center. Níbẹ̀ ni àṣírí èso ti ń tú. Christ Revival, Miracle Center. sílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ́ yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa kálọ. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. ní orúkọ jésù ni mo tọ̀ àwọn èèyàn rẹ wá lónìí. in the name of jesus i come to your people today. bíbélì wípé ní orúkọ jésù ni kí gbogbo eku kó máa wólẹ̀. the bible says in the name of jesus all knees should bow ǹjẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe ń jáde wá sí inú ayé ẹnì kọ̀ọ̀kan àti ilé ẹnì kọ̀ọ̀kan ní lọ́wọ́lọ́wọ́ yìí. Now as the word of God is coming forth into everyone's ears and everyone's household now. Gbogbo ohun tí kò ṣeé ṣe láyé rẹ ní orúkọ Jésù kò di ṣíṣe. Everything that is impossible in your life may be possible now. Lẹ̀kùn àánú kó máa ṣí sílẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan yín lónìí ní orúkọ Jésù. May the door of mercy be open to every one of you now in the name of Jesus. Ó ti rí bẹ́ẹ̀. It has been so. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Glory be to God in the highest. Mo tún wí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. I declare again, glory be to God in the highest. Ní ọ̀sẹ̀ tó kọjá ni mò ń bá yín sọ̀rọ̀ lórí ohun tí o lè ṣe tí ìṣòro rẹ lè fi níyanjú. Last week I was explaining to you what you can do for your problems to be solved. Kò dẹ̀ sí ọ̀nà tí o lè gbé ọ̀rọ̀ rẹ gbà ju kó súnmọ́ Ọlọ́run nínú àdúrà. And there is no other way for you rather than you to be closer to God in prayer. gbogbo àwọn alákìkanjú ìgbàgbọ́ nínú bíbélì kò sí ìṣòro kíṣòro tó dojúkọ ayé wọn tí kò ṣàì ní ìyanjú nípa pé wọ́n jẹ́ ẹni tí ó máa ń gbàdúrà. all prominent children of God and servants of God we know in the Bible that makes them to be popular it was that they were great prayer warriors. àwọn alákìkanjú ìgbàgbọ́ tí wọ́n lè gbé ọ̀rọ̀ ayé wọn àwọn tọ́ ọlọ́run lọ tí wọ́n fi àdúrà dojúkọ òkè ìṣòro ayé wọn tí òkè ìṣòro ayé wọn sì di pẹ̀tẹ́lẹ̀ bí olúwa bá lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe èyí dájúdájú ó lè ṣe fún ọ pẹ̀lú. Those that were zealous in faith and they relied on God and prayed unto God for the problems they went through and God solved their own problem. If God can do their own, then God can solve your problem also. Mo fẹ́ kó o mọ̀ dájú wípé ọlọ́ ọlọ́run máa ń gbọ́ àdúrà ó sì máa ń dáhùn àdúrà. I want you to know this for sure that God do answer prayers and he hears prayers. ṣùgbọ́n bí ènìyàn ò bá wá àyè fún àdúrà báwo ni ọlọ́run ti ṣe lè dáhùn àdúrà rẹ. But if one do not find enough time for prayer how will God hear and answer his prayer. aládùúrà ńlá ni Dávidi ọba nínú ìwé mímọ́. King David was a great prayer warrior in the scripture. ẹ gbọ́ ohun tí ó wí nínú psalm fifty six verse nine. Listen to what it says in psalm fifty six verse nine. Ní ọjọ́ tí mo bá kígbe nígbà náà ni àwọn ọ̀tá mi yóò pẹ̀yìn dà èyí ni èmi mọ̀ nítorí pé Ọlọ́run wà fún mi. When I cry unto thee, then shall my enemies turn back. This I know, for God is for me. Igbe tí Dáfídì ọba ń wí níbí yìí, òun ni gbígbàdúrà kíkan sí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 was a great prayer warrior. aládùúrà ńlá ni dáníẹ́lì. Daniel also was fervent in prayer. ẹ jẹ́ gbọ́ ohun tí ìwé mímọ́ wí nípa ẹ̀. let's listen to what the scripture says about him. dáníẹ́lì orí kẹfà ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ kejìlá. nígbà tí dáníẹ́lì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán ó wọ ilé rẹ̀ lọ a sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ ní síhà Jerúsálẹ́mù ó kúnlẹ̀ lé eékún rẹ̀ nígbà mẹ́ta lóòjọ́ ó gbàdúrà ó sì dúpẹ́ níwájú ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti máa ń ṣe nígbà àtijọ́ rí nígbà náà ni àwọn ọkùnrin wọ̀nyí rìn wọlé wọ́n sì rí dáníẹ́lì ń gbàdúrà ó sì bẹ̀bẹ̀ níwájú ọlọ́run rẹ̀. When Daniel knew that the writing was signed, he went into his house and his windows being opened in his chamber toward Jerusalem. He kneeled upon his knees three times a day and prayed and gave thanks before his God as he did aforetime. God. Ah. nígbà náà ni wọ́n wá wọ́n sì wí níwájú ọba ní ti àṣẹ ọba pé kò ṣe pé ìwọ fi ọwọ́ sínú ìwé pé ẹnìkan tí ó bá béèrè ohunkóhun lọ́wọ́ ọlọ́run tàbí lọ́wọ́ ènìyàn kan níwọ̀n ọgbọ̀n ọjọ́ bí kò ṣe lọ́wọ́ rẹ ọba pé a ó gbé e sọ sínú ihò kìnìún ọba sì dáhùn ó sì wí pé òtítọ́ di ọ̀ràn náà gẹ́gẹ́ bí òfin àwọn ará Media àti Persia tí a kò gbọ́dọ̀ padà nígbà náà ni wọ́n dáhùn wọ́n sì wí níwájú ọba pé Daniel ọ̀kan nínú àwọn ọmọ ìgbèkùn Júdà kò kà ọ́ sí ọba àti àṣẹ nítorí èyí tí ìwọ fi ọwọ́ rẹ sínú ìwé ṣùgbọ́n ó ń gbàdúrà rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́. Then they came near and spake before the king concerning the king's decree. Hast thou not signed a decree that every man that shall ask a petition of any god or man within thirty days, save of thee, O king, shall be cast into the den of lions? The king answered and said, The thing is is true according to the law of the Medes and Persians, which uttereth not. Then answered they and said before the king, That Daniel, which is of the children of the captivity of Judah, regarded not thee, O king, nor the decree that thou hast signed, but maketh his petition three times a day. Verse twenty. Nígbà náà ni ọba dìde ilé àfẹ̀mọ́júmọ́ ó sì yára kankan lọ sí ibi ihò kìnìún náà. Nígbà tí ó sì súnmọ́ ihò náà, ó fi ohùn rárá ẹkún kígbe sí dáníẹ́lì ọba dáhùn ó sì wí fún dáníẹ́lì pé dáníẹ́lì ìránṣẹ́ ọlọ́run alààyè ọlọ́run rẹ ni tí wọ́n ń sì láìsí mi ha lè gbà ọ́ lọ́wọ́ àwọn kìnìún bíi nígbà náà ni dáníẹ́lì wí fún ọba pé kí ọba kí ó pẹ́ ọlọ́run mi ti rán áńgẹ́lì rẹ̀ ó sì dí àwọn kìnìún náà lẹ́nu tí wọn kò fi lè pa mí lára rárá gẹ́gẹ́ bí a ti rí mi láìlẹ́sẹ̀ níwájú rẹ̀ àti níwájú rẹ pẹ̀lú ọba èmi kò sì ṣe ohun búburú kan. Then the king arose very early in the morning and went in haste unto the den of lions. And when he came to the den, he cried with a lamentable voice unto Daniel. And the king spake and said to Daniel, O Daniel, servant of the living God, is thy God, whom thou servest continually, able to deliver thee from the lions? Then said Daniel unto the king, O king, live forever, my God. God has sent his angel and hath shut the lion's mouth, that they have hurt me not. For as much as before him innocency was found in me, and also before thee, O king, have I done no hurt. Ẹ wá gbọ́ ohun tí Darius ọba ṣe. Now let's observe what King Darius do. Mo ń sọ̀rọ̀ nípa ohun tí o lè ṣe tí ìṣòro rẹ lè fi níyanjú, òun ni kò jẹ́ aládùúà. I'm explaining to you what you can do for your problem to be be solved is for you to pray. ní ẹsẹ̀ twenty six títí dé twenty nine nígbà náà ni dárísì ọba kọ̀wé sí gbogbo ènìyàn orílẹ̀ àti èdè tí ó wà ní gbogbo ayé pé kí àlàáfíà kí ó máa bí sí fún yín. then King Darius wrote unto all people nations and languages that dwell in all the earth peace be multiplied unto you. mo pàṣẹ pé ní gbogbo ìgbèríko ìjọba mi kí àwọn ènìyàn kí ó máa wárìrì kí wọ́n sì máa bẹ̀rù níwájú Ọlọ́run ọlọ́run dáníẹ́lì nítorí pé òun ni ọlọ́run aláàyè òun sì dúró láéláé àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun ni àti agbára ìjọba rẹ̀ yóò sì wà títí dé òpin. And I make a decree that in every dominion of my kingdom men tremble and fear before the God of Daniel for he is the living God and steadfast forever and his kingdom that which shall not be destroyed and his dominion shall be even unto the end. ó ń gbani ó sì ń yọni ó sì oríṣiríṣi àmì àti ìyanu lé ọ̀run àti lé ayé ẹni tí ó gba Dáníẹ́lì là lọ́wọ́ àwọn kìnìún. He delivered and rescued and he worked signs and wonders in heaven and in earth who had delivered Daniel from the power of the lions. Bẹ́ẹ̀ni Dáníẹ́lì yìí sì ṣe rere ní ìgbà ìjọba Dariusi àti ní ìgbà ìjọba Kirusi ara Persia. So this Daniel prospered in the reign of Darius and in the reign of Cyrus the Persian. Ẹ wo ohun tí. Daniel fi àdúrà ṣe nínú ayé rẹ̀. Look at what Daniel used prayer to achieve in his life. ọ̀rọ̀ tiẹ̀ náà lè níyànjú tó o bá gbé e tọ̀ Ọlọ́run lọ nínú àdúrà ní orúkọ Jésù Kristi. Your own case also can be settled with solution if you take it to God in prayer. má ṣe gbàgbé pé Daniel ẹ̀ẹ̀mẹ́ta ló máa ń gbàdúrà sí Olúwa lójúmọ́. Do not forget that Daniel do pray unto God three times daily. wáàyè ààyè fún àdúrà. find time for prayer. ìṣòro rẹ ní láti níyànjú dandan ni. and your problem will certainly be solved. dáníẹ́lì gbé ọ̀rọ̀ rẹ̀ tọ̀ ọlọ́run lọ nínú àdúrà. daniel took his case before God in prayer. nígbà tí àwọn lọ tẹ ènìyàn tí wọ́n rọ̀gbà yé ayé rẹ̀ ká tí wọ́n parọ́ mọ́ ohun tí ò ṣe wọ́n ni ó ṣe é níwájú ọba. When conspirators gather together against him to lie against him before the king. a mọ̀mọ́ sọ Daniel sínú wo kìnìún. Daniel was eventually dumped in the den of lions. nínú wo kìnìún ló mọ̀ tí padà wá di aláṣẹ nínú ìjọba Persia. From the den of lions he came out to become prominent in the government of Persia. nítorí pé ó ń gbàdúrà. simply because he do pray. bẹ́ẹ̀ náà ni mo gbàdúrà fún gbogbo ẹ̀yin yìí lónìí. so also I pray for all you my listeners of today. ẹ̀mí mímọ́ kó sọ ọ́ di aládùúrà. may the Holy Spirit turn you to a prayer warrior. ní orúkọ Jésù kí Ọlọ́run kó fún ọ ní ìṣẹ́gun lórí gbogbo ogun tí ó rọ̀gbà yí and may the Lord give you victory over all the problems that surround your life in the name of Jesus. kó o jẹ́ ajagun ṣẹ́gun. and be a victor. kó o sì borí gbogbo ogun tí ó halẹ̀ mọ́. and overcome. overcome all the problems that are threatening your life. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. iléeṣẹ́ fresh fm gbogbo ogun tó ń dúnkokò mọ́ iléeṣẹ́ yìí ẹ máa gbiná dànù lórúkọ jésù. this station fresh fm every problem that is intimidating this station be burned into ashes in the name of jesus. mo dúpẹ́ pé olúwa ti dáhùn àdúrà ó sì ti gbọ́ àdúrà mi. i thank God because God has answered our prayer and he has answered my prayer. ògo ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ó lè pè mí sí nọ́mbà yìí tó o bá sì wá rí pé nọ́mbà yìí ò tètè wọlé gbìyànjú kó o sẹ́ndì test sí inú nọ́mbà yìí kí n lè fún ọ ní èsì tí ó dára. attempt to call this number and if the number is not true you can test it so that I can give you a fantastic reply. pè mí sí zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí ni wòlíì àti ajíhìrere pf ọwá àlàáfíà ni fún yín àmín. The preacher of this message to your hearing is evangelist and prophet pf ọwá. The peace of God abide with you now and forever amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgùn mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó